ọlọ́run tó ní ká máa wà tá a fi ń wà ọpẹ́ àti ìyìn ní forúkọ rẹ̀ ọlọ́run tó ní ká máa wà tá fi ń wà ìyìn àtọ́lá ní fún orúkọ rẹ̀ ọlọ́run tó ní ká máa wà tá fi wà títí gbogbo ọlá gbogbo ìyìn ẹ ṣé o ọlọ́run àgbáyé ẹ ṣé o ọlọ́run ìyanu ẹ ṣé o ọlọ́run ìfẹ́ ẹ ṣé o títí ayé ni wọ́n máa gbé ọ̀gá títí ayé ni wọ́n máa fọpẹ́ fún ọ títí ayé ni wọ́n máa fìyìn fún ọ títí ayé ni wọ́n máa fògo forúkọ rẹ ẹni ìbẹ̀rẹ̀ ẹni òpin ọlọ́run táyé àtọ̀run ń bọ̀ bàbá tó ju ohun gbogbo lọ ọlọ́run tó ju ọlọ́run lọ bàbá àgbáyé ọba tó nílẹ̀ tó lọ́run ọlọ́run tó láyé tó lọ́run tó nílẹ̀ tó lòkè ọba tó yí ayé ká ọlọ́run tó kúnú ọ̀run tó kúnú ayé bàbá tẹnikẹ́ni ò lè dí lọ́wọ́ bàbá tẹnikẹ́ni ò lè dá dúró bàbá tẹnikẹ́ni ò lè mú ọlọ́run tó ju gbogbo ayé lọ ojú tó lé ojú tó kó ẹni tá a pè lájò tó dáhùn nílé ẹni tá a pè nílé tó dá lájò àràbà ńlá tómi gbó kìjikìji kábíyèsí ohùn rẹ̀ kanlẹ̀ láyé ó kanlẹ̀ lọ́run ọba tá a pè tó ń dáni lóhùn ọlọ́run tó wà níbi gbogbo nígbà gbogbo ọba tí ì sùn ọba tí kì í tògbé ògo ni forúkọ rẹ̀ fún tá a bá oṣù kẹjọ yìí dé títí ayé ń ó máa yìn ọ́ títí ayé n ó máa gbé ọ̀gá títí ayé n ó máa fọpẹ́ fún ọ títí ayé n ó máa fìyìn fún ọ títí ayé ni n ó máa fògo forúkọ rẹ o o ṣé o ọlọ́run òtítọ́ o ṣé o ọlọ́run ìfẹ́ o ṣé o ọlọ́run ìyanu o ṣé o ológo jùlọ o o ṣé o ẹlẹ́rù níyìn o ṣé o ọba àwọn ọba o ṣé o olúwa àwọn olúwa o ṣé o ọlọ́run àwọn ọlọ́run o ṣé o kábíyèsí o ṣé ọba tó jọba lọ olúwa tó jolúwa lọ ọlọ́run tó ju ọlọ́run lọ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ i will praise you forever i will worship you forever i will honour you forever i will adore you forever i will exalt you forever i will magnify you forever i will glorify you forever. because you are God. You are God. You are God. And you are God not because I call you God. Oh God. Ah, you are God not because I call you God. Father, you are God not because the world is worshiping you. No. You are God not because humanity recognizes that there is a God. No. You are God not because the whole world knows that you are God. No. You are God without human being. You are God without creation. Yea, you are God without the world. Hey, you are God without the planet. You are God forever. You are God before the creation of the whole universe. You are God before the planet, any of the planet ever come to be. You are God, and that is why you create whatever we can think or imagine or see. You are God over all. Nothing make you God. And nothing can change you from being God because you are just God. And that is who you are. I am uh, that I am. Every other name describe you. But the one you say you are, I am that I am. You are who you are. And that is who you are. Oh, I celebrate you, Almighty Father. And blessed be your name forever. bó jọ yìí ti ń lọ ibi tá a kí lóhun tó yẹ kó jọ tí ò tí ì jọ nínú ayé rẹ mo pe ọba òkè mo pe ọba tó wà nílẹ̀ mo pe ọlọ́run tó tóbi ju gbogbo ọ̀run lọ síbẹ̀ ó tún gbénú ọmọ ènìyàn hey àwa má rí dé àdìtú elédùnmarè mo pe ọba tó ń kó ayé jọ táyé òtúká mọ́ ọ lọ́wọ́ tó kó ọ̀run jọ tọ́run òtúká mọ́ ọ lọ́wọ́ pé gbogbo tó yẹ kó jọ lórí ọ̀rọ̀ ayé rẹ tí ò jọ títí di àkókò yìí ah! <laughs> gbogbo tó yẹ kó kóra jọ lórí ìdílé rẹ tí ò jọ títí di àkókò yìí ha gbogbo àwọn tó yẹ kó jọ tó yẹ kó péjọ pọ̀ tó yẹ kó kóra jọ lórí ayé rẹ níbi iṣẹ́ rẹ tí wọ́n kọ̀ tí wọn ò pàdé títí di àkókò yìí tí wọn ò kóra jọ gbogbo rere tó yẹ kó jọ tó yẹ kó ti ní àkójọpọ̀ tó fi ní ẹ̀rí tí ò ní àkójọ títí di àkókò yìí kí ló ń dá a dúró ọba tó láyé àtọ̀run mo pè ọ́ lónìí gbogbo tó yẹ kó jọ nínú ayé gbogbo ọkàn tó lórí ọ̀fẹ́ àti gbọ́ lónìí toróṣù kẹjọ ti tán lọ a kò gbọ́dọ̀ tán bẹ́ẹ̀ gbogbo tó yẹ kó jọ tí ò jọ ẹgbọ́ ohùn olúwa káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹgbọ́ ohùn olúwa ẹ̀yin ohun gbogbo tó yẹ kẹ́ ẹ jọ tẹ́ ò jọ tó yẹ kó jọ tẹ́ ò jọ lórí ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ tó ń gbọ́ òbí báyìí báyìí báyìí ó yá ní orúkọ Jésù ẹ parapọ̀ ẹ parapọ̀ káàkiri mo pàṣẹ pé ẹ̀mú Ọlọ́run kó máa mú wọn wá kó máa kó wọn jọ kó máa fà wọ́n jáde gbogbo ibi tó yẹ kán wà àwọn rere tó yẹ kó ti parapọ̀ tó yẹ kó ti kórajọ lórí ayé rẹ lórí ilé rẹ lórí iṣẹ́ rẹ tó tí ò kórajọ títí di àkókò yìí lórí ẹ̀dùn ọkàn rẹ lórí ìbéèrè rẹ ó yá ẹ̀mú ọ̀run o ó yá máa mú wọn máa kó wọn jọ pa máa kó wọn jọ bọ̀ máa kó wọn jọ bọ̀ máa kó wọn jọ bọ̀ lórúkọ Jésù Kristi kó bẹ̀rẹ̀ sí jọ bẹ́ẹ̀ gbogbo tó yẹ kó jọra wọn <laughs> gbogbo tó yẹ kó jọra wọn lórí ayé rẹ tí ò jọra wọn ah, tó sapá sapá sapá ní oṣù kẹjọ yìí pé kó lè jọra wọn síbẹ̀ kò tí ì jọra wọn ò ah, ní ọjọ́ ìkọkànléní ogún kò tí ì jọra wọn ah, oṣù kẹjọ tó wá ń tẹ́ lọ kò tí ì jọra wọn ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o gbogbo tó yẹ kó jọra wọn nínú ayé àwọn àyànfẹ́ tó ń gbọ́ mi wọ̀nyí gbogbo tó yẹ kó jọra wọn nínú ilé wọn gbogbo tó yẹ kó jọra wọn níbi iṣẹ́ wọn nírìn àjò wọn ah, tí ò tí ì jọra wọn náà pẹ̀lú àágùn pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀bẹ̀ àdúrà gbogbo tí wọ́n ti ṣe níwájú rẹ̀ ó yá ọlọ́run tó dá wa ní àwòrán ara rẹ̀ tá a fi jọ ọ́ ó yá lórúkọ jésù ó bẹ́ẹ̀ lónìí gbogbo tó yẹ kó jọra wọn tí ọkàn wọn ti pòrúurú tọkàn wọn ti dààmú lé lórí tí wọ́n retí pé gbàwọ́ ni ó tó jọra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ gbọ́ ohùn olúwa bẹ̀rẹ̀ sí jọra wọn bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ gbọ́ ohùn olúwa kó bẹ̀rẹ̀ sí jọra wọn mo ní lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn mo ní lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn mo ní lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn nítorí pé o ní ẹ̀rí lóṣù yìí mo ní kó bẹ̀rẹ̀ sí jọra wọn nítorí pé o ní ẹ̀rí lọ́sẹ̀ yìí mo ní kó bẹ̀rẹ̀ sí jọra wọn lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí jọra wọn ẹ̀mí mímọ́ ọlọ́run o ó yá ṣe iṣẹ́ rẹ̀ ó yá ṣe iṣẹ́ rẹ̀ kó jọra wọn bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yìí gbogbo tó yẹ kó kójọ tí ò kójọ kó kóra jọ báyìí ọ̀sẹ̀ yìí gbogbo tó yẹ kó jọra wọn tí ò jọra wọn kó jọra wọn báyìí nítorí orúkọ ọlọ́run ọ̀gá ògo kó jọra wọn bẹ́ẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ kó sì jọra wọn ògo ni fún ọlọ́run lókè I declare the name of Jesus everything that's supposed to gather together this August despite your effort despite your struggle despite your up and down despite the journeys everything that's supposed to gather together this august so that you have august testimony august joy august progress august august multiplication august blessing wherever those things are whatever that is holding it back must release it by fire I declare, let the four corner of the earth, let the four corner of the earth begin to formate them. The magnet of heaven oh yeah magnetize every blessing magnetize every grace magnetize every beauty magnetize every progress magnetize every breakthrough magnetize every success magnetize every blessing that belong to everyone listening to this podcast right now and gather them back to their doorstep in the name of Jesus. Everything that needed to have come together to favor you, but has never come together. Your effort seems to be wasted. Today is 21st of August. I declare from this moment, let it begin to work together work together now. Everything that needed to work together for your good at home, in your life, personally, and at work, all on the road, all over your journey, all your requests, whatever it is, I pronounce from this day, let it begin right now to, to, to, to, to gather together for your sake. To, let it begin to manifest the, the, the testimony you have been waiting for. Let it begin to bring you honor. Let it begin to bring you favor. Let it begin to bring you blessings. Let there be manifestation of an uncommon testimony in your life this week in the name of Jesus. This August will not go without fulfilling God's promise for your life. In Jesus' name, amen. My name is Moses Ayondo. Enjoy the rest of the week. What a wonderful week ahead of you. Ògo ni fún Ọlọ́run o. Ìbùkún Ọlọ́run wà níwájú yín. Ẹ máa lọ sínú ọrọ̀ àti ìbùkún tó wà ní ọ̀sẹ̀